àtọ̀rọ̀ ìkẹ́ àtìkẹ́ fún aṣáájú anábì sallallahu alayhi wa sallam ìkẹ́ ìgẹ̀ ọlọ́run bá kún bá rábì náà gbé àwọn ará lé ẹ̀ àwọn sàábẹ́ ẹ̀ àti gbogbo àwọn atáǹkì ti wá kọ́ṣe wọn títí ọjọ́ ẹ̀sà ní ìtẹ̀síwájú wàlàyé ọ̀rọ̀ olú olóhùn àwọn kankan síwájú anabi sallallahu alayhi wa sallama lójíṣẹ́ àfikójọkùnrin ó máa ń náṣẹ́ yọ́ sí wọn síse wá yìí <clears throat> ọlọ́run ní fasalu ahla ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ máa bèèrè lọ́wọ́ in kuntum bá aya ìbákan náà tọ́ka sí wípé ìtẹ́yàn bá máa ń lọ ẹ̀sìn kó lọ bèèrè tòdúpá nàbí sallallahu alaihi wasallam ní ad-dunya mal'una náà rí sí àfáwà Tirmidhi onílé ayé yìí nǹkan sẹ́bílì ni mal'una ma fiha gbogbo tó wà nílé ayé yìí nǹkan ìpè ní illa àfihàn tí ọlọ́wọ́n bá nìkan lè pè ó bá wàmá wà láàwù àti gbogbo tó rọ̀ mọ́ ìrántí ọlọ́run bí kùránì kíkà ìran kíkí wá sí gbígbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní wàhálímùn àti olùmọ̀ wọ́n muta'allimun àti ẹni tí ń wá mọ̀ torí ẹni tó ń béèrè ìbéèrè nípa ẹ̀sìn ẹni tí ń wá mọ̀ nìyẹn náà nàtẹ́yẹ̀ máa fi rí mà ó náà ní kéèyàn wọ́n lè kọ́ ọ̀yàn gbà míì láì béèrè ṣùgbọ́n náà nàtẹ́ ẹ̀ máa fi wá mà ní pé kó lọ beere bẹ́ẹ̀ bá sì lọ bá afá pé ẹ dákun mo fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn mo fẹ́ kéwú so bí ipò ẹ tó béèrè náà ni ó lọ ke ké bó màá ti sáyé bọ́lọ̀ sì fẹ́. kódà kó jẹ́ pé orí YouTube ló lọ tóun lọ wá wá sí lọ òun wá mà náà ni òun wá wá sí àwọn tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látara bẹ́ẹ̀ ọlọ́run ní fásitì ahlẹ zikir ẹlẹ́mọ̀ bá wọn àfa léèrè ìbéèrè o in kuntum la ta'lamun tẹ́ ẹ̀ bá mà lórí ọjọ́ wípé àìmọ̀kan ò ní jẹ́ àwíjàre fún yàn níwájú ọlọ́run ọba tó bá láǹfààní àti mọ̀ àwọn afá rọ kiri káàrẹ̀ kò sí ṣe nǹkan nú ẹ̀sìn láì wá mọ̀ ń pa òun ṣe nǹkan nú gbèsè ayé rẹ̀ tó sì mọ̀ pé ìsìláàmù kò sí nǹkan tí ò dá sí láì wá mọ̀ ń pa èyí ó jẹ̀bi níwájú ọlọ́run bá kọ́lọ́n kó sọ wá kúrò mẹ́ẹ̀. ọlọ́run ní bilbayinati wa zubur wa anzalna ilayka dhikr litubayyina linnasi ma nuzila ilayhim ọlọ́run ní pẹ̀lú àlàyé àwọn ẹ̀rí máa jẹ́ mi nso wa zubur àti tírà tá a sọ̀kalẹ̀ fún wa nábì ọlọ́run ní wa anzalna ilayka dhikr àwọn ọlọ́run bá sọ ìrántí kalẹ̀ fún ọ tí ń ṣe súnà litubayyina linnasi ma nuzila ilayhim kó lè bá a máa fi ṣàlàyé ntọ́lọ́mọ bá sọ̀kalẹ̀ fáwọn èèyàn tí ṣe alukur'an wàlá aláhùn yatafakkarun káwọn ní o lè bá a ronú sọ̀rọ̀ ọlọ́run káwọn lè wo bó lọ́rọ̀ ànábì ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run bó ló ṣe jọra àwọn tó tó fi jẹ́ pé ó bùkátà kàmọ́ tẹ̀lé olùwà wa tẹ̀síwájú nínú ọgbà ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ni afaamina alladhina makaru sayyi'at ọlọ́run ní àwọn tí wọ́n ń pètè pèrò aburú nípa anábì sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ń pètè pèrè aburú nípa islam gẹ́gẹ́ bá àwọn mọ̀násìkì ṣe ń ṣe àtàwọn yahudi àwọn tí wọ́n ń pètè pèrè aburú <clears throat> nípa ọjọ́ ọ̀la islam jewish conspiracy ìwé kan bẹ báwọn àwọn ète aburú táwọn yahudi tí wọ́n ní lórí ayé wọ́n ní eastern fast jáde láìpẹ́ yìí gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń ṣàṣírí àwọn oògùn abẹnugọ̀ngọ̀ tẹ́lẹ̀ máa wò bí ìgbà pé ìyàtọ̀ wà láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn èèbó kékeré yẹn báwọn náà ṣe ń fẹ̀jẹ̀ rúbọ. báwọn ẹran tilẹ̀ yorùbá ṣe ń fẹ̀jẹ̀ rúbọ eji yàn làwọn tèbó náà ń fẹ̀jẹ̀ rúbọ gbogbo àwọn àṣírí yẹn jáde nínú eastern five nínú àwọn aburú táwọn àwọn tí wọn ń darí ayé nínú àwọn yahudi àtàwọn masons àwọn tó wọn torí ọlọ́run ní pé <clears throat> táwọn ń pèrò aburú yìí fọ́kàn wọn balẹ̀ ni. أفامن الذين مكروا سيئات أن يخسف الله بهم الأرض سوى ما قال بل النكل ولا نقبع منه أو يأتيهم العذاب من حيث لا يشعرون أذكي يلوم بوري وابا وانيدي تموتي نما يلوم وقد لا ترى يتعبرو جوان كتكرو sí islam sáwọn mùsùlùmí àti fọmọnìyàn ètò ìpèrò táwọn kèfèrí kiri yóò táwọn náà ń gbà lórí mùsùlùmí bóò làwọn ó ti dojú àwọn mùsùlùmí bóò làwọn ó ti dàrin wọn rú tó fi jẹ́ pé àwọn làwọn ó mọ̀ sí kí ni o àwọn làwọn ó mọ̀ darí wọn ọlọ́ni tí wọ́n fọkàn balẹ̀ pé ọlọ́wọ́n ọba ó lè nílé orí mọ́ wọn lẹ́sẹ̀ àbí kó mú ìyàwó bá wọn níbi tí wọ́n ní mọ̀. àwọn yàkúrà ohun tí takọ̀lóbihim famahum bi mu'jizin fọ́kàn wọn ti ẹ̀ balẹ̀ ni pé ọlọ́run bá lè gbá wọn mú fi taqallubihim níbi tí wọ́n ti ń lọ sí wọ́n ti ń bọ̀ àfáàní sí asfarihim li tijarati nígbà tí wọ́n bá ń sìnrìn àjò ìrìn òwò ọlọ́ni famahum bi mu'jizin wọn ò lè lànà ìyọ́ ọlọ́run ọba àwọn tí wọ́n ń pèsè pèrò aburú yìí tí wọn ò ní gbàgbọ́ ní ọlọ́run ọba tí wọ́n rò pé ọlọ́run ọba ò ní gbà wọn mú ni ó lè nílé ọlànà kó gbé wọn jìn ó lè fìyà tí wọ́n tí ó dé bá wọn tí wọn ò tẹ̀ ní mọ bí ìyá ti wá wọ́n lè máa rìn lọ kí ọlọ́run ọba ó dé ọlọ́run ní famahum bí mọ̀ọ́dìzí afáàní bìfà ìsínàmì àdá wọn ò lè làkúbi ìyá ọlọ́run ọba fọ́kàn wọn balẹ̀ nípa àwọn òwúlà ara òun ò lè là ọlọ́ni àwọn yà kúta hum alátakọ̀wófin àbí kọ́lọ̀wọ́ gbá wọn mú pẹ̀lú kó mọ́ bá dínkù díẹ̀ díẹ̀ bá wọn àfáàní tànàkùsí ṣe an fa ṣe an hátà yìí nípa jẹ̀mí hàl mìíràn báyìí àwọn ìmọ̀sán wọ́n kà máa jẹ́kù wọ́n kà máa bá wọn díẹ̀ díẹ̀ wọ́n fi kú pátápátá ọlọ́ni fa inna rabbakum lara'ufur rahim wọ́n ní ṣùgbọ́n olú ẹlẹ́dàá yín ọba aláàánú ni ọba oníkẹ́ni wọ́n ní haitu lánú yóò àjílò hún bí lọ́kùnbà torí bọ́lá wọn bọ̀ wọn kanjú kò fìyà jẹ wọn lọ́gbẹ́ bí wọ́n ṣe ń sàwọn àbòsí yẹn ọlọ́run ọba sábà máa ń lo alábòsí lára ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ afáwa alìbìnrin àjọ̀tọ́ ìgbé iná máa là yóò lè rìn gan líle olúwa máa ń lo alábòsí lára hátà ìdá akásàfó lábẹ́ ìfúlétò dẹ́kun pé ńgbà tí ó bá gbá mú kò ní là kò níbi kò ní lè jàbọ́ kò níbi ìyá yìí ìlú ẹ̀dá subhanahu wa ta'ala ó wà ní awalam yaraw <clears throat> ila ma khalaqa Allahu min shay'in ọlọ́run sí àwọn kèfèrí wọn ò wó ni sáwọn òwò yẹ àwọn nǹkan tọ́nà wọn bá dá min shay'in afáàní lahu dhil kashajari wal jabal gẹ́gẹ́ bí igi àti òkè àwọn nǹkan tí máa ń níbò igi zilaluhu aniliyemi ni wọ́n ṣàmà ilé tó jáde lìlà ọlọ́run ní sẹ́wọ̀n òwòye sí bòójì àwọn ẹ̀dá yìí ni tó jẹ́ pé àwọn bòójì wọ́n ń forí balẹ̀ fọlọ́wọ́n bá aláhùn ni tó jẹ́ pé bí wọ́n bá lò jọ́sìn fọlọ́wọ́n bá bòójì rẹ ilẹ̀ ẹlẹ́ ló wà fífòrí balẹ̀ fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala. wa hum dafirun tó jẹ́ wípé wọ́n wà lẹ́ni yẹpẹrẹ wọ́n yẹpẹrẹ ara wọn fọlọ́wọ́n bẹ́ẹ̀ la subhanahu wa ta'ala ìyẹn àwọn òjì. wọ́n ní sọ́ọ̀gìrúnà wọ́n ló zèlú manzilatul uqala àfáà ní pé wa hum dafirun ìyẹn wọ́n jẹ́ ni yẹpẹrẹ oníwà lóṣèlú olúwa gbé àwọn gbòógì sípò ọ̀kọ́lá àwọn tó lé làákàyè bó kẹ̀tẹ̀ ní gbòógì ò lé làákàyè gbóná agbára ọlọ́run bá subhanahu wa ta'ala nínú àìsèré agbára rẹ̀ ó náà ní pé ó dá gbòógì mọ́ wa àwọn gbòógì wa ní tiwọn àwọn wà lẹ́ẹ̀lẹ̀ tí wọ́n forí balẹ̀ fún olóyè subhanahu wa ta'ala ó kú sí náà rọ́lú wa pé ìsábìhù lillahi máa fi samawati wa máa fi al-ard gbogbo tí ń bẹ lọ sọ́mà àtìlẹ̀ ni wọ́n yin ọlọ́run ọba ẹlẹ́dà subhanahu wa ta'ala tòtú ọba lóò ní ọlọ́run ọba ó kéré nú ẹ̀dá sọ́mà bá dá pọ̀ ṣé iye kóró yẹpẹ̀ tó wà ní olè la fẹ́ kà ní láwọn fẹ́ fi wé ẹ̀dá ọmọnìyàn àbí iye igi tí ń bẹ ní ogbó àbí iye ewé tó wà lórí igi àbí iye lítà omi tí ń bẹ lórí ilẹ̀ àbí iye mólẹ́kùsì tó wà nù atẹ́gùn ẹ̀dá ọlọ́wọ́n bá kọjá àtìlẹ̀ rẹ̀ tí wọ́n ń yan ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala alábẹ́yẹ̀dì ẹ̀ lóhùn òní lórí ẹ̀ kò sí ọlọ́wọ́n aláǹfààní kò ní ọ̀jámọ̀ kankan lẹ́yìn kó máa fi jẹ́ subhanahu wa kó máa ń olú ẹlẹ́dà rẹ̀ wa ta'ala kó rí bá gbà lọ́wọ́ rẹ̀ lásán ni la walillahi yasjudu ma fi samawati wa ma fil ard ọlọ́run ní gbogbo tí ń bẹ nínú sọ́mà àti ilẹ̀ ń forí balẹ̀ fún o minda batin <clears throat> nínú àwọn ẹranko àwọn nǹkan tí ń rìn lórí ilẹ̀ wal malaikatu àwọn màláíkà yìnyín ọlọ́wọ́n bá wọ́n ń forí balẹ̀ fún gbogbo ìgbà wọ́n ń pèbìkan ní Baitul Ma'mur wọ́n ló ṣe déédéé kàábà lórí ilẹ̀ ayé nínú sánà anabi sallallahu alayhi wa sallam ó ní seventy thousand màláíkà ni wọ́n máa rọ kiriká rẹ̀ lójúmọ́ tí wọ́n bá ti lọ àwọn sẹ́ẹ̀tì ní yóò wà lọ́la tí wọ́n bá ti lọ àwọn sẹ́ẹ̀tì ní yóò wà lọ́tùnla màláíkà kan ò ní wábẹ̀ lẹ́ẹ̀mejì nínú sẹ̀mí ayé rẹ̀ bí wọ́n ti wá ń sin jojúmọ́ ni kọ́lọ́mọba tó dá sọ́mọ́ àtìlẹ̀ tí wọ́n bá tún parí ayé rẹ báwọn oṣù máa bá lọ nìyẹn. gbogbo tọ́lọ́wọ́n bá dání yíyan ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ni wọ́n sì ń forí balẹ̀ fún. ọlọ́ni wal malaika àtàwọn tọ́lọ́wọ́n báyìí tí wọ́n rìn lórí ilẹ̀ yìí ẹranko ni àtàwọn malaika wa hum la yastakbirun ìyẹn ni pé wọn kì í sì gbéraga ẹ̀yí yàtàkàbàrúnà an ibadati wọn kì í ṣe gbéraga láti jẹ́sìn fún ọmọ bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala wọn ni olúwa dákọ àwọn màláíkà nù áyà yìí láti gbọ́lá fún wọn torí pé lillahi yafilu ma fi samawati wa ma fi al-ard ó ti sọ pé gbogbo àwọn tí bẹ́ẹ̀ nù sọ́mà àtìlẹ̀ wọ́n ń forí balẹ̀ fọlọ́ ó ti kọ́ àwọn màláíkà náà sínú olúwa tó wá ń gbé wálé lọ́la ìkàtù kódà àwọn màláíkà gan وهم لا يستكبرون وكي سمتم توسف يولون با يخافون ربهم من فوقهم وما قالوا ولدا سوى لكي سما لكي وان ويفعلون ما يؤمرون إن طلعوا بس قاموا لا سنمن سي torí àwọn mọ̀lẹ́kà àwọn ò ní àdámọ́ àti olóbi jẹ́ pé lásìkò tí ọlọ́run bá ní káwọn màláíkà forí balẹ̀ fánábí ádámù tí wọ́n forí balẹ̀ ìṣẹ̀dá tí wọ́n ní ká má lè kọ̀ ọ̀rọ̀ sọ́lọ́ lẹ́nu ṣùgbọ́n lọ́dún pé ṣẹ̀yọ̀fáàn àlùjẹ̀nú lòun kì ṣe màláíkà defiance defiance ń bẹ nínú tiẹ̀ ká gbọ́ ká gún lágídí ń bẹ nínú àdámọ̀ tiẹ̀ lójú sọ pé ọlọ́kùtà owó mi tó yín wọ̀kọ̀lọ́kọ̀tà ní mi nà ó nínú ìyẹ̀pẹ̀ ló ti fún ló ti dáhùn ó sì dé mi látara iná bó máa ṣe wá máa forí balẹ̀ fún ó sagiri ó sì dèrè ìparun torí ọlọ́run ní pé yakhafuna rabbahum min fawqihim àwọn tá a ní wọ́n ń forí balẹ̀ fọ́nà wọn báyìí náà màláíkà yìí ni wọ́n ń páyọ̀ olú ẹlẹ́dàá wọn látòkè wọn. ويفعلون ما يؤمرون انتظر بقى عملات ونعني ومن شيء قلوا إلى سبحانه وتعالى في يفوى نيابه يوري لبن يابس إن شاء الله تعالى تحكم وتسواجه لله إن شاء الله تفسير واسوا يوري في ساتجاه تسمي عرب عين مواي أتذكر أن ساتجاه تسمي رمضان سو تفسير ونوايم به àbẹ́lọ́wọ́n صلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته